ok lọ́jọ́ ogun yẹn umaru dé bàdàmà gọrẹ bàdàmà gọrẹ bá ti shams lẹ́yìn tí oòrùn ti wọ̀ ọdẹ fàjà àlàyé ṣubúkú fara kúráìṣì ó sì bẹ̀rẹ̀ sí ní máa bú àwọn kèfèrí kùrẹ́ṣì ó ń bú wọn. bó ṣe ń bú wọn ó sọ pé òjíṣẹ́ àlọ́ máa kiri tu sọ́lélẹ̀ àṣù. mi ò mọ̀ tí ìfẹ́ kí ìrún àṣírí umar radiyallahu anhu jaa yawma khandak ó dé ní ọjọ́ ogun oníkòtò ba'dama garabat shams lẹ́yìn tó oòrùn ti wọ̀ faja'ala yasubbu kufara quraish ó sì bẹ̀rẹ̀ sí ní máa bú àwọn kèfèrí quraishi qala ya rasulallah ọ̀wá ni òjíṣẹ́ ọlọ́run ma kirtu usalli al-asr mi ò tí ì rí ìrun asri kí o mi ò tí ì rí ìrun asri kí mo fẹ́ má rí ìrun asiri kí o mo fẹ́ má rí ìrun asiri kí ata káàdá ti ṣàmùsù tẹgùrù títí òòrùn fi fẹ́ wọ̀ o. kọ́ọ̀lù kọ́ọ̀lù anabi sallallahu alayhi wa sallam anabi sọ pé wàláhì máa ń sọ aláìtuhà mo fẹ́ aláwọ̀ búra èmi kò tí ì kì í èmi gan tí kírun asiri fàkúmúná ìlà butahan àwa dìde abọ́ sí àyè kan tó ń pè ní butahan orúkọ àyè kan ni butahan fatawadọ alisolat alẹ́bí sàlùwàlà fún ìrun náà wàtàwàdọ àná làhà àwa náà sàlùwàlà fún ìrun náà fasọ́lálẹ̀ àṣù ó sì kírun asri bàdàmà gọrọbàtì shams lẹ́yìn tí oòrùn ṣe kíni lẹ́yìn tí oòrùn wọ̀ thumma salla ba'daha al-maghriba lẹ́yìn náà wá kí magribi tẹ̀lé àkíyèsí pàtàkì àkíyèsí pàtàkì ẹ wo gbólóhùn yẹn tó parí yẹn thumma salla ba'daha al thumma salla ba'daha al-maghribi lẹ́yìn náà ó kí magribi tẹ̀lé ẹ wá padà síwájú. Si hadith 54. four ẹ lọ síbi hadith fifty four. the last sentence ثم صلاها بين العشاءين بين المغرب والعشاء literally ohun tó túmọ̀ sí ni pé lẹ́yìn náà ó kí láàrin ìrun alẹ́ méjèèjì ó tún wá sọ pé bayna lè magribi wal ìṣà láàrin magribi àti ìṣà yìí ta ló rántí tí mo sọ ń jọ yẹn ohun tí mo sọ ń jọ yẹn òun ni pé ó wà nínú tọ́sí ọ̀rọ̀ kíyèsí ọ̀rọ̀ yìí lẹ́yìn náà ó kì í láàrin ìrun alẹ́ méjèèjì láàrin ìrun mọ́gíríbì àti ìṣáì kò túmọ̀ sí pé wọ́n kírun mọ́gíríbì tán wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kírun áṣírí tẹ̀lé lẹ́yìn náà wọ́n wá kírun ìṣáì rárá o ìtumọ̀ ọ̀rọ̀ náà ni pé wọ́n kí ìrun áṣírí ní àsìkò tí ìrun mọ́gíríbì àti ìṣáì ti tó kí ẹ̀wù ẹ̀gbà wa jábírù ọmọ abdullahi kí Allah yọ́nú sí àwọn méjèèjì níwájú nínú hadith sixty one àti wá dórí hadith sixty one báyìí ṣètìrí báwọn. ẹ̀tìrá hadith jábìrù báyìí tó wá sọ pé wọ́n kí ìrun asri báàdàmà gọ́ràbà ti ṣàmùsù lẹ́yìn tí oòrùn wọ̀ fún mọ̀sọ́lá báàdà ha the same ah, ìṣẹ̀lẹ̀ ọjọ́ kan náà ni ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ sí wọn. ìdí nìyẹn tá a máa fi sọ fún akẹ́kọ̀ọ́ ẹ̀sìn pé tó bá rí àdìsí kan tí pọ́nà wà nínú ẹ̀ tí pọ́nà tó wà nínú ẹ̀ tí ìtumọ̀ rẹ̀ ò fẹ́ lọ gàràgà. Ga tàbí títúmọ̀ rẹ̀ literally tó fẹ́ da làákàyè láàmú kó gbìyànjú kó tún wá ẹ̀gbà wá mìíràn jáde lórí the same ọ̀rọ̀ yẹn ohun tó fẹ́ pakasọ nínú àdìsí àkọ́kọ́ yóò yanjú nínú àdìsí kejì àmọ́ tó bá fara balẹ̀ ọ fara gbẹgba ọ̀wá máa sọ pé olẹ́rìí lọ́wọ́ ìyẹn lè kí àṣírí láàrin mọ́gíríbì àti ìṣáì <laughs> ọlọ́rẹ́ lọ́wọ́ àwa ní kílẹ̀ rí rẹ oníjọ́ kan lójú ogun kandaki lánàájú òtítì kíástrì mọ́gíríbì wá wọlé so ó kí mọ́gíríbì tán ọ̀sẹ̀ wà kíástrì ọ̀sẹ̀ wà kí ìṣáì torí pé àdìsí yẹn sọ pé fún mọ̀sálàhà bẹ́ẹ̀ náà lẹ́yìn ìṣà àìní. ẹnìkan kan rọ́ mú ni pé wá ń bí àfáà má dá wàhálà lẹ̀ má sì ti wá bú sí gbòòrò. lọ wo àdìsí jábìrì lórí ọ̀rọ̀ yìí kan náà ó yan wípé ó kì í tán ó ṣẹ̀ṣẹ̀ wá kírun mọ́ gíríbì so báyìí náà yẹn kò lọ báwọn kò bá èdè lọ báwọn tí yẹn máa fi fara balẹ̀ nu tó bá kọ́kọ́ ti rí nǹkan kankan tó fẹ́ níwù ẹ́ tó fẹ́ tó fẹ́ níwù sí ní tá ti bá rẹ́ mọ́ sàárè gbé e jáde. Sọ ń gbọ́ torí ara rẹ̀ balẹ̀ ó lè rò pé àwọn tó lọ òrí ni àdìsí wo ni wọn ò rí àdìsí <laughs> tí wọ́n rí tí wọ́n há sórí tẹ́ fi ń panu bí wọ́n ṣe ń fẹ́ pa panu lẹ́nu tí wọn ò dúó pẹ̀lú kẹ́mọ́ ká àdìsí lẹ́nu wo ni wọn ò rí. aláwọ̀ sànù wa o àwọn ni wọ́n kọ́ àwa lérò pé o kàn lè gbé lè ga sí pé ńgbà táwọn kan bẹ̀rẹ̀ wàhálà pé wọ́n fẹ́ mọ kí ní àárọ̀ mo pè mọ́ sákèsì mo ní ẹ wá àdìsí tẹ̀ ń gbé káàkiri yìí àwọn kan ni wọ́n kọ́ ọ́ lẹ̀ náà ó ṣé àwọn tó kọ́ ọ́ lẹ̀ ṣé ti ń sí ni pé ká mọ kí lásìkò ìgbà wo lọ́jọ́ júmọ́à ẹsẹ̀ rẹ bá fi lé ń kí júmọ́à ní dùhà ẹ padà mọ kí lúwì náà ní àdùhà ẹ jẹ́ àmọ́ farabalẹ̀ ẹ jẹ́ ní ìbá ti ń kọ́ ẹ̀kọ́ ìmọ̀ kódà oníṣẹ́ ìwádìí máa farabalẹ̀ ni kò parí bí o ti nímọ̀ already ó wá fẹ́ ṣiṣẹ́ ìwádìí bí ò farabalẹ̀ research tó bá lòun ṣe yóò gbé báàgì kẹ́yìn ni ó farabalẹ̀ ni ìdá tẹ̀wájú. báàbù fọ́dìlì jàmáà wàwùjú bìhá orí ọ̀rọ̀ fọ́dìlì jàmáà àjùlọ ọlá èrò jàmáà wáwùjú bìhá àti pípọn dandan rẹ̀ àti pípọn dandan rẹ̀ ok adi sixty two ìwọ tí o kì í fẹ́ kírun jẹ̀mọ́ àà ìwọ tí o kì í fẹ́ kírun kí ni irun jẹ̀mọ́ àà wàá tẹ́tí gbọ́. عن عبد الله ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة الجماعة تفضل صلاة الفذ bisabi'in wa ishirina daraja. Adi sixty two nínú tírà Umudatuli Ahakam láti ọ̀dọ̀ Abdullahi ọmọ Umaru kí Allah yọ́nú sí Abdullahi àti bàbá rẹ̀ Umar. Anna Rasulallahi sallallahu alayhi wa sallam dájúdájú òjíṣẹ́ Allah kọ́ọ́l ọ̀sọ̀ pé sọ̀látùlì jàmáà ìrun jàmáà tẹ́fúdúlù ọlọ́lá ju sọ̀látàlì fásì ìrun àdákí ìrun jàmáà ọlọ́lá ju ìrun àdákí bisabu'in wà ìṣìrínà dàrájà pẹ̀lú ipò mẹ́tàdínlọ́gbọ̀n twenty seven twenty seven láàdá ìrun ọ̀tọ̀ gírèdì irun rẹ̀. òun ni fọ́dùlù rẹ̀. tí wọ́n bá kírun ọ̀ràn yẹn kan tó dákí tí èmi náà kírun ọ̀ràn yẹn kan tí mo kí ní jàmá à ok àjọ gbalada pé akírun ọ̀ràn yẹn ṣùgbọ́n wo ò ní gbalada jàmá à. lórí irun tiẹ̀ ládàá tó wá wà fún irun jàmáà yẹn ní twenty seven twenty seven adi sixty three ani abi hurayra radiyallahu anhu qal qala rasulullah sallallahu alayhi wa sallam. sọ̀látù rọ́jùlì fìlìjàmẹ́ á tùdọ́ àfù àlásọ̀látìhí fi bàyìtìhí wá fi súùkì khamsan wa ishirina daifa wa dhalika أنه إذا توضأ فأحسن الوضوء ثم خرج إلى المسجد لا يخرجه إلا الصلاة لم يقت خطوه ilá rúfin àti láhùbíhá daraja wàhútọ̀ ánihùbíhá khati'a fáìlà sọ́là lámtàzálẹ̀ màláìkàtù lámtàzálẹ̀ màláìkàtù tùsọ́lẹ̀ àlẹ́ yìí. ما دام في مصلاه ما دام في مصلاه اللهم صل عليه اللهم ارحمه ولا يزال أحدكم في صلاة mọ̀ntàzọ́ra sọ̀lá. sórí ìwọ tí a ń pè é sí lẹ́nu tọ́ọ̀kọ̀ tọ́ọ̀yanu kó o pè é tọ́ọ̀ sì tí ìwọ́po kọ́ mọ́ kọ́ mọ́ sin olùkọ́ jẹ ọba gbé àdéhìí délé yín tọ́wá ń kí ni à ń pè náà kí ni à ń pè náà. wọ́n á mọ̀ pé èyí sáfà ọtí ọtí ṣó ara rẹ nù. èèyàn máa ń sin àáfàá jẹ níbi kéwù ni nínú ìlànà tí èèyàn máa ń gbà gbà ní ìlànà kò sin àáfàá rẹ jẹ kọ́ máa pè é kọ́ ọ sì máa pè é tẹ̀lé. adi sixty three an abi huraira rọdí allahu anhu látọ̀dọ̀ bàbá huraira kí ala yọ́nú sí kọ́ọ̀lù ó sọ kọl rasulillah sallallahu alayhi wa sallam ògìṣẹ́ ala sọ pé salatu rajuli fil jamaa irun ọkùnrin wọn ò pè ní irun obìnrin o ń sọ nípa àrùn kò kàn yín period. kọ́ka yín wọn ò ṣe é léèwọ̀ fún yín ṣùgbọ́n kọ́ka yín àmọ́ wọn ò ṣe kí ni wọn ò ṣe é léèwọ̀ fún yín ìyẹn ni pé obìnrin ò gbọ́dọ̀ tìtorí ládàrún jàmáà kò ní. ìdí ìyẹn ló ń fífẹ́ lọ́mọ kírun jẹ̀mọ́ à ọkùnrin nìkan ló lè ti torí ládàá ìrùn jẹ̀mọ́ à torí pé nítorí ọkùnrin ni wọ́n fi gbé ìrùn jẹ̀mọ́ à kalẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ kó wá ìbá dá ìrun rẹ̀ kìíní. wa ó ń túmọ̀ sí wípé gbogbo ọ̀nà ni ẹ̀sìn wa máa ń gbà fẹ́ ká ìyàwó wa indoor ká obìnrin indoor ká má máa jẹ́ kó máa jáde pòrò pòrò pòrò pòrò ọbẹ̀ bá ti ń jáde pòrò pòrò pòrò pòrò nígbà tí yẹn ń ta ọfà ni nígbà rẹ yọ sọnù o. yóò sọnù. wọn ò ṣerun jẹ̀mẹ́rà ní ìwọ̀ fóbìnrin gbọ́ mi dáadáa o ló fìgá sí wípé torí pé wọn ò ṣe léèwọ̀ fún yín la fi kírèètì ààyè tí yín pé àyíbá mọ̀ tá a bá rí ẹni tó fẹ́ wá kírun jẹ̀mẹ́rà so ó ń bẹ nínú wọn tí ò tí mọ̀ọ́rún kí tó dá pé ìkírun jẹ̀mẹ́rà ni ó fi build ara rẹ̀ ok so àwọn other reasons ó lè lead sí kí obìnrin kó wá kẹnu nínú mọ́ṣáláṣí pẹ̀lú jamaa ọ̀kan nù ẹ̀ ni litalim ó fẹ́ gba training míyàn ṣe máa kírun kò mọ̀rún kí fún ara rẹ̀ ìdí míì ni pé ọ̀pọ̀ ẹlòmíì ò fọkàn balẹ̀ àdánwò tí ń bẹnu ayé ti ẹnu ọ̀pọ̀ ẹlòmíì ò fọkàn balẹ̀ pé ìyàwó òun máa kírun ìmúnilápá ìmúnilórí ìmúnilẹ́sẹ̀ ni ló jẹ́ fún ọkọ yóò ní ọyá mo ti lọ mọ́ṣáláṣí ìwọ náà tẹ̀lé mi torí pé wọ́n ń sọ̀spẹ́ẹ̀tì ẹ̀ pé kì kírun so other reasons ó lè líìdì sí kí obìnrin ṣe kí ni o kó wá kírun jàmáà nínú mọ́ṣáláṣí nínú ẹ̀ náà ni pé tí àsìkò ìrun bá bọ́ sí àsìkò ẹ̀kọ́ àbá àwọn tó bá dá sí pé àsìkò tí ustaasu wọn dá wọn lẹ́kọ̀ọ́ ó forí sọ àsìkò ìrun jàmáà tóun náà sì wà nù ẹni tó fẹ́ kọ́ ẹ̀kọ́ so yóò kí. ìrun jẹ̀máà náà ni àmọ́ kóbi wá fọkàn sí pé tí n bá fi lè kírun jẹ̀máà ládàá mi láàrin àwọn obìnrin ẹgbẹ́ mi ó ju ti obìnrin tí ó kì í ní kọ̀rọ̀ yàrá rẹ̀ lọ irọ́ ló o irọ́ ló that ládàá yẹn is not meant for you kí wọ́n tó lè gbarú ládàá bẹ́ẹ̀ lórí irun rẹ̀ ó kì í ní kọ̀rọ̀ yàrá rẹ̀ ni kò tó lè gbaru ládá táwọn ọkùnrin ó gbà ń jẹ mọ́ òun ọ̀ dákí níbi tí wọnú jù lọ tó wọnú lọ ìyẹn ni pé o ní fẹ́ kírun yẹn kó sọ pé nítorí pé ọkọ ẹni láńdọ̀ọ̀dù ọ̀wá gbé ẹ báńkólì <laughs> pé ilé náà ló ti ń o ṣùgbọ́n bankoli ìta ni ó ti dúró kírun ah, kì í ṣe báwọn kì í ṣe báwọn oníyàrá àbí oníyàrá inú yàrá rẹ ló ti kírun. ládàá náà yóò wà wá yóò sọ̀látù rọ́júlì sọ̀látù rọ́júlì fil jamaa yìí náà kò wá ṣe léèwọ̀ fọkùnrin láti kírun nulẹ̀ nígbà tí àwọn làlórí tó bá ṣẹlẹ̀ àmọ́ ordinarily tí ó sí wàhálà kò sí covid nineteen kò sí òjò kò sí security kò sí wàhálà insecurity ọlọ mọ́ṣáláṣí ni mọ̀nàkà ọlọ mọ́ṣáláṣí ni o bọ́tọ́ bá ti ní ẹ́síkúùsì kan nínú àwọn àwáwí tẹ̀sí faramọ́ wọn náà lè ṣe kíni o lè kí n lé kódà àtọ́ bá ti níyàwó tó bá fẹ́ kírun lé o lè kí pẹ̀lú ìyàwó rẹ pẹ̀lú ìlànà tó gbà kí. sọ̀látù rọ́jú lè fi lè jẹ̀mọ́ à ìrun tí ọkùnrin kíní jẹ̀mọ́ tùdọ́ áfùwà lásọ̀ láti yìí fi báyìí yìí ó lékún ju ìrun tó kí nínú ilé rẹ̀ wàfí súùkì yìí àti nínú ṣọ́ọ̀bù ọjà rẹ̀ ó lékún sí i hamsawanshirina dẹ́fà ó lékún pẹ̀lú àdìpèlé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five ọ̀kan pé twenty five ọ̀kan pé twenty seven lọ́dọ̀ ẹni tí yóò gbọ́ àdìsí yé yóò lè ṣẹ́ni rí pé ọ̀tàkùrà wọn báwọn pé èwo ló sọ yìí wù nú méjèèjì méjèèjì ló sọ yìí wù ṣé wo ò gbọ́ yé wípé tí kan bá pé twenty seven tí kan pé twenty five sọ́ọ̀mọ̀ wípé ládàá rẹ ọ wà láàrin twenty five to twenty seven ni ọ̀gbọ́yé bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ ọgbọ́yé wọ́n ní bí ó ṣe wá lọ rèé o wàzáàlìkà ìyẹn ni pé anahu dájúdájú ọkùnrin náà ìdá tàwádọ́ à nígbà tó bá ṣàlùwàlá fa ahasana lè wùdú à tó sì ṣe àlùwàlá rẹ̀ dáadáa. ọ̀pọ̀lọpọ̀ yín tàbáwọn kan nínú yín wọn kì í ṣe àlùwàlá dáadáa wọn kì í ṣe àlùwàlá wọn dáadáa nínú àwọn common errors tí mo máa ń rí nílẹ̀ àlùwàlá ó nìyí àwọn èèyàn wọn ò yéé tomi bọmú dípò fífín imú sínú àti fífín síta. Si wọn ò yé máa ṣe báyìí sọ́ǹfin múnú wọ́n ní o fa omi símú kó o fi jáde ọwọ́ abomi sọ́wọ́ ọwọ́ ṣe báyìí. àìbọ́ ṣe ráàlú wọn ò ní kó o ṣe báyìí náà <laughs> àwọn àràmọ̀ndà làwọn èèyàn sáà àwọn obìnrin mo mọ̀ tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ àwọn obìnrin mo mọ̀ tí wọ́n máa sábà ti ìka méjì bọ imú wọn. fi omi sí mú fi jáde ìṣẹ́ wínú wọn ò ní o tìka bọ́ mú tìka bọ́ mú tìka jáde.